ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفي لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حفظكم الله atau hadis insyaallah mana kuliah yang kita atau kuliah yang تسير صلاة النساء قلنا من أولين ورد في أمبا لبنا آية ورسكين إذا كنت وأن لم تكن ما لم تكن تعالى اللهم صل على محمد èyí ọlọ́wọ́ bá ìmọ̀kànlẹ́sọ̀mọ́ ọmọkùnlọ́ láàbọ̀ pé ànábì nìkan kọ́ gbogbo ayé gbogbo ẹ̀rọ tábàtì níláyé ọlọ́wọ́ sọ wà wọ́n wọ́n ká ẹ̀mọ́kọ́ ìlú ọ̀rìn. عليك العظيمة الله اغفر لي سيئك شفت الجماعة مرة من الكيس اللهم هو محمد هو يمكن أن الله في اسمه هو يمكن أن عظيما آه. شكرا لله شكرا ànábì gbọ́dọ̀ ti kọ́ gbogbo ayé ló kọ́. bàbá náà lè tèrè lórí ọmọ rẹ̀ ó lè tèrè lórí ọmọ rẹ̀ àmọ́ tá a bá fún yẹn nìkan a bá ti fún yẹn ààrẹ tèrè lórí àwọn gbàgbé olú ẹgbẹ́ tó tèrè ọ̀dà ọ̀dùnkún lè mẹ́rin wọ̀lẹ́hàdà ọlọ́run sàrà àtẹ̀sí orí tẹ̀sí ẹ̀mẹ́ta yẹ o pẹ̀lú pẹ̀lú òrògùn àti ìnira tó ti kàn án ẹ̀kọ́ ti mú ẹni tó ti fún náà ọlọ́run pẹ̀lú àmọ́ òbí ó lè máa ka àwọn tó ti fọ́n lọ àà àà mùsùlùmí mùsùlùmí ilé ìwòsàn ọlọ́run orúkọ tó fẹ́ kọ́ ọlọ́run lọ́wọ́ kọ́ ìlú ká mọ iye orin náà ọlọ́run tó bá wọn láyé fún ọmọ ẹni rẹ àìmọ́lé rẹ àìmọ́lé rẹ ọlọ́run kọ́ wa gba ọ̀nà orí fún wọn ní ọmọ ẹni rẹ tí ọba tí ọba máa yọ ẹ̀rọ. فأطلبها وغيرها وانطلبت في سنة إن شقيتم لا تدعوا ضربت في سنة بغير من يتبعها ọlọ́run ní ìsàlẹ̀ sọ̀rọ̀ yóò ti bẹ̀rẹ̀ olówó pẹ̀lú ọ̀rọ̀. àbájá rẹ̀ pé orin ní sínú bí ìwà ọmọkùnrin ni ọlọ́pàá ẹgbẹ́ náà agbẹ́ta ìdíkà ìlú náà wọ́n fi ẹ̀rọ tó dùn lọ́wọ́ ó sì kú ọlọ́pàá náà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ kí wà láàrin ọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n nímọ̀ tí ó láwùjọ orí ayé ọlọ́wà ni wọ́n tẹ̀ sí lórí ọ̀tún àwọn àti ọmọ rẹ̀. ẹ̀sìn tí wọ́n sì ti láyé yìí ó kéré ọlọ́run tó dúró ń bẹ wọn láyé àtàlùkì àmọ́ ẹ̀ ń tí ìwà ìlú àwọn wa. ẹ̀ tó bá ti gbá ìwà náà ọlọ́run ìyá ń bẹ ọlọ́run sọ nípa ọ̀sẹ̀ yìí àwọn tí ẹ̀ẹ́ يفارقون بين ما جاءهم هذا مثال هذا àwọn tí wọ́n ti àti láàrin wọ́n tẹ̀lé lọ mú wọn. ìbẹ̀rẹ̀ wípé ẹ̀sìn ẹ̀sìn àbáyé ẹ̀ka lè fún wọn rántí. ويريدون أن يفرقوا بين الله ورسوله نعم ويؤمنون بالبعض الإيمان ويكفرون ببعض أفتؤمنون ببعض الكتاب أفتؤمنون ببعض الكتاب أفتؤمنون ببعض الكتاب ويكفرون ببعض وإليه تمزق يا رب وتولى من يفعل ذلك إلا خزي àwọn tó lọ́n sọ̀rọ̀ tó lọ́n sọ̀rọ̀ tó lọ́n sọ̀rọ̀ kí ó fún ayé ìgbà wọn ní ọmọ ilé rẹ̀. ọlọ́run àti ìmìnira ìgbà òkúta wà tó kún náà ìgbà. أتتمنا ببعض الكتاب وتكفرون ببعض Ọlọ́run ní ṣé ìlú àwọn ọmọ ìgbélé ọ̀rọ̀ ìsinmi tó wà nínú ọ̀rọ̀ rẹ̀. Ìsáàbù tó wọ̀ wọ́n ní ìsáàbù àtẹ̀lé nínú ara rẹ̀ kìí ṣe èdè lórí. Ààrẹ àlùkò hàn àlẹ́gbẹ̀rẹ̀ ọ̀dúnrẹ̀. Ìsáàbù tó wọ̀ bá àtúnyẹ̀ rẹ̀ kìí ṣe èdè lórí ẹni àdúgbò ilẹ̀ àtọ́nà ọ̀dẹ̀ ẹ̀sùn àdúgbò ilẹ̀ ẹni ká ní kìtà ọ̀dọ́lọ́ba ọ̀rọ̀ ni àbàkùnmí àbàkùnmí àbàkùnmí mún bìbáàbì kìtà wẹ̀ẹ́fẹ́ ìpínlẹ̀ bìbáàbì. Ibẹ̀ ń sáà ní ìyàwó yìí kí ló dé ìgbà nǹkan bọ́ mẹ́ẹ̀ kí ó ìgbà nǹkan bọ́. Wọ́n ní kàmí náà ní bọ́. Àbúrò láti rí láti rí ìka tó dákẹ́ láti àgbà ẹ́ eh? mo wá ní ìta kábíyá kábíyá bíyá pé ó ní ìfẹ́ mi. wọ́n lè fẹ́ẹ́ lọ sí ọ̀rọ̀ tó máa fẹ́ẹ́ máa sọ̀rọ̀ sí òbí rẹ̀ lọ́wọ́ bó lè ṣe yọ ọ́ ọmọ tó máa ń gbé ẹgbẹ́ ọ̀gá ẹ̀yìn ìlẹ́nu ẹ̀yìn ìkọ́ ẹ̀yìn láti lẹ́nu ọmọ tó ṣe máa gba ẹ̀ máa gba apá kan gbọ́ nítorí à ẹ̀ nígbà kan gbọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀gá èyí tó bá tó sọ ọ̀rọ̀ ní àti àdúgbò mú èyí tó bá tó sọ ọ̀rọ̀ ní àti ìdílé mú èyí tó bá tó sọ ọ̀rọ̀ mímu à omi lálá mi àmọ́ èyí tó yẹ pé ayé àwọn ọkọ yìí dúpọ̀ ẹ̀yẹ́ ti bàtà kan bọ́ ní kúrà ẹ̀ ní bàbá wọn kọjọ́ ọlọ́run kò dúró rẹ̀. فجزاءه جزاء من يفعل ذلك إلا خزي في الحياة àmọ́ ẹgbẹ́ lónìí ọlọ́run kò sí ẹ̀sán táàkùn orí ẹni bẹ́ẹ̀ tó tó sáré ẹ̀rọ lórí rẹ̀ tó bá wà láyé àpọ́nlé yóò máa fa ọkọ̀ àpọ́nlé máa là àyẹ̀wò ìfẹ́ lè tí wọ́n lò lánàá tí wọ́n gba ìlú bẹ́ẹ̀ owó tí wọ́n gbé inú ìbàdí. àyẹ̀wò ìfẹ́ lè tí wọ́n lò pẹ̀lú kọ̀ọ̀kan bá rẹ̀ owó tí wọ́n lò pẹ̀lú wàhálà. ọmọ ìlú yìí lọ sí ilé ìlànà ayé ọwọ́ wa wá ẹ̀yìn ẹ̀sìn ìlú ilé ìlú. àmì àwọn àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn àgbà àwọn bá pẹ̀ tí wọ́n fi àwọn mẹ́rẹ́lẹ̀ tí wọ́n ń lè wọn ìdájọ́ lẹ́gbẹ̀ẹ́ ìdájọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ òṣèré àmọ́ àwọn òṣèré àwọn òyàwó àti yàkàyàkà kí wọ́n mú ọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ yìí kí wọ́n sì bá mọ̀ sí wọn mú ọ̀rọ̀ àti ìsájú yìí kama kama kọ́ ẹgbẹ́ ìfẹ́tẹ́lá bùn wọn. Kọ́dà bí bímọ wọn ẹni tí wọ́n ti gbé wà lébà bímọ ẹgbẹ́ ìwọ̀n nílẹ̀ bímọ ìgbẹ́ kòtẹ́tẹ́ náà. Kòtẹ́tẹ́ náà èyí lẹ́kọ̀ọ́ sọ kékeré ń gbà nípa àwọn àdúgbà yìí kékeré ìwé Ìgbà tí kò rẹ̀ ẹgbẹ́ ìfẹ́ àmọ́ ẹgbẹ́ ìgbẹ́ náà náà ní èyí tí èdè tí kò rí kó sáré ju ọwọ́ ọba ọwọ́ ti sáré fún ayé àbúkò tó sáré ẹ ẹ ní wọn ń jáde jàmbá ní wọn á ní ìjàmbá ní àlùfáà yẹn láti máa yí. ẹlẹ́yìn tó sáré ju ọwọ́ ọba wọ́n rè ẹni tó bí wọn lè gbàgbé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé títí jáde ń bẹ̀rù àìsàn. ẹ̀sìn gidi ni o bá wọlé ẹ̀sìn àìsàn ní wà láyé ẹ̀sìn gidi ni o ti gbé wọn lọ́wọ́ ẹ̀sìn kó wọn bá ẹ̀sìn yàn sí yàn lọ́wọ́ sí à ẹ̀ àtúntò àtẹ̀jọ́ bẹ̀rẹ̀ tó báyìí ní kọ́ ló wà ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ wọn àtẹ̀jọ́ bẹ̀rẹ̀ tó báyìí lọ́sì lè ní lọ́sì lè ní lọ́sì tó kàmí báyà lọ. àmọ́ ìgbà tó ń bẹ̀rẹ̀ nígbà tó ẹ̀rọ tó yẹ ń kí ló ń kù kí yẹ kù nígbà tí àwọn méjì wọn lè lọ́mọ ọ̀gá ọ̀gá àdá méjì wọn ọ̀gá ọ̀gá àwọn púpọ̀ ẹ̀rọ ti bàbá bá àwọn tó yàrá wọn ti bá ti bàbá báyọ̀ náà wọ́n ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ bíbọ̀ wá di fún ọ̀rọ̀ wọn lọ́dún tó ní ẹgbà mi. Ìgbọ́n ìgbà wọn ló lè wá àwọn ìtawà rẹ̀. Ẹ̀sìn bá wọn tó dáadáa lẹ́yìn ìgbọ́n ìgbà wọn lè tó ní. Ẹni tó lè lè bọ̀ ọ́ lórí ìgbọ́n tó kọ̀ ọ́ nù àbí ìgbìmọ̀. Ẹ̀sìn bá wọn lè wá ní ìyẹn wọ́n lè wọ́n máa dìbò wá wọ́n lè fi ìgbà yìí kan náà lẹ́ẹ̀mẹ́ta. àwọn ti tàbí kìí lọ wọ́n ti akọ́kọ́ wọ̀ ẹ̀rọ kọ́kọ́ lọ ní ìgbà yìí ọ̀rọ̀ yìí. ẹ̀rọ kọ́kọ́ lọ ní ìgbà yìí ọ̀rọ̀ yìí. ẹ̀rọ àti ìgbà àti ìgbà yìí tí a bá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ̀n àti bá mẹ́rin wọ́n lè kọ́ ara kọ́kọ́ ti ìbẹ̀rẹ̀ tàbí ìlú. Táwọn ìgbà yẹn dàbí onímọ̀ àti bá mẹ́rin. Mẹ́rin kò kọ́ ọdún tọ́jú tó dé ìlà tó ìlà tó ìbàlá. Àlá ìbàlá àgbà ìlà ìlà ẹgbà ẹ̀rọ. Bí ìwà tó ń dájọ́ ìlú ìgbésí àdìsí ìgbésí wọn kàlẹ́ ní ìlú ìgbésí wọn kàlẹ́ ní ìlú ìgbésí wọn níbi àdìsí ní ìlú kọ́ńté ìgbésí wọn kàlẹ́ ní ìlú àdìsí ní ọdún ní ìlú ní sẹ́yìn ọ̀kan ní sẹ́yìn ọ̀kan ní ọdún ní àdìsí wọn rẹ̀ ẹ̀dá wọn kàlẹ́ ní ìlú wọn kàlẹ́ ní kọjá pé alágbèrè ẹ̀rọ tí o ní ma ilẹ̀ bàbá ilẹ̀ ìmọ̀tò bá. Mọ́tò wá lè dáwọ́ta àdìsẹ́ pé ọ̀làkùn ìfọ́fẹ́ ẹ̀hẹ́ àwùbá. Àníbi wọn wúlò ọ̀dọ́ ọ̀rọ̀ mọ̀tà kọ́lá wọ́n lò alákùn náà wọlé. Bẹ́ẹ̀ ni ìdílé wọn wúlò ọ̀dọ́ ọ̀rọ̀ kò ní wọ́n ń tẹ̀lé lẹ́sẹ̀ àwọn àkàkọ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó ń bọ̀ nínú àgbẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó ti sọ orí mi wájú ìgbàlú kí ni wọ́n ti wájú láwọn ẹ̀rẹ́ àbúrò mẹ́ wọ́n ti ṣe ẹ̀rọ mẹ́ mi àti àwọn òwúrọ̀ wọlé wọ́n lé ọ̀rọ̀ ẹgbẹ́ àbúrò mẹ́ àti àti ìfẹ́ àti ìfẹ́ tí ó rọrọ̀ ẹgbẹ́ mẹ́ ẹ̀rọ mẹ́ wà lọ́ ìgbẹ́gbẹ́ ńláńlá mi kò sí pépà ìfàkùn ìgbẹ́ bẹ́ẹ̀ ìfàkùn ìgbà ìwò kí ó túnmọ̀ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n àwọn tí ó tó ń mú lọ́wọ́ ọ̀rẹ́ mi ló ní lábúlà ní ti wọ́n fún wa àpá àtúntò náà ti rí ìgbésẹ̀ wọn fún wa ó yẹ wà fún mi lè bẹ́ẹ̀ bá bá àwọn ọmọdé ní pẹ̀lú tí wọ́n ń ṣe tán ní wọ́n fojú pé èèyàn ní ní gbé lọ́wọ́ ó ti fi wò kí èèyàn ní ti báyìí nígbà wọn àpọ̀ lọ́wọ́ onímọ̀ ní ìdílé wọn ó kọ́ wọ́n ti àwọn tí wọ́n dá ọ̀kan lọ́wọ́ dáadáa lórí ìwé ọ̀pá àwọn ọ̀rẹ́ ti sáájú ọkùnrin tó bá ń tẹ̀lé ẹ máa ń jẹ́ lóṣù ẹ̀nà ọ̀nà ọ̀lẹ́ ó ti sọ fún ìtàn ìwé ẹ̀sẹ̀ máa ó wá dá ìwé ẹ̀sẹ̀ olóhùn

ẹ pàtó wọ́n sí mọ́ ẹ ẹgbẹ́ ní ìpàdé ọ̀rọ̀ wọn ẹ ti pàtó ìkọ́lẹ̀ rẹ ǹjẹ́ ìkọ́lẹ̀ rẹ wà ní ti gbọ́dọ̀ ọ̀gbọ́n rẹ ní ìgbé ìgbé àgbẹ̀ rẹ nígbà àpá ti dà fún wa a ìṣe ìyá ọ̀gbọ̀n rẹ. ẹ ẹ ní ìṣe ìpàdé ìwà tó máa ń pè lọ́wọ́ kan ìmọ̀ràn lẹ́yìn tí ìdájọ́ ìlú ọ̀rọ̀ lẹ́yìn ànábì nìkan lẹ́yìn àwọn nǹkan bá máa pọ̀ pọ̀ pọ̀ ní ìlú ọ̀rọ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ inú àdúgbò yìí wá kẹ́rin pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ nàbí ìtumọ̀ ìsìn wa. ọ̀pọ̀ àwọn ìjọ ẹ̀rọ ẹ̀sùn lẹ́yìn wọ́n á fẹ́ ọ̀sán àlejò ẹ̀sùn ìjọ ẹ̀rọ àwọn ìjọ ẹ̀rọ láti ṣe àkókò ẹ̀ máa yọ. Ṣé gbogbo ìṣèjì máa wọ̀nyí? Bẹ́ẹ̀ ni, a lè gbé ìlú ọ̀rẹ́. Ẹ bẹ́ẹ̀ ni. Nígbè mi. Mo ní alif alif méjì alif alif kan kọ́kọ́ wá bífọ́ alif tó tẹ̀lé àtúbẹ̀. أنا بيجي أنا بيجي عند المسلم زملائي أنا بيجي أنا بقول أنت يا هاري يجي يجي ọwọ́ ní mọ́tò wájú fáwọn ẹni ní sọlá ìṣúlé àgbà sọlá ìṣúlé àgbà àà àà sọlá ìṣúlé àgbà fẹ́ràn ẹni ní. Yóò fi wọ́n ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìṣúlé ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ kí ni bàbá gbé ní pọ́lìsì tí bùkọ́lì fún tó máa ń fi ó fi ìgbà ọkùnrin láti fi ọ̀dà fún láti bọ́ ẹ̀bọ̀ bọ́lá pé ó ti kọ̀ọ̀lẹ́sì rẹ̀ lórí tí ó fẹ́ lọ́wọ́ sí ọ̀dọ́ ẹgbẹ́ ọmọ tí a gbà ẹ̀rọ yìí kí ó kọ́ ọmọ tí a gbà ẹ̀rọ yìí. àwọn ilé ẹ̀rọ àwọn tó bùkọ́lì tó gbẹ́bẹ̀ẹ́ ìdí nínú bùkọ́lì wọ́n làwọn ìlú tó tóbi bàbá jù lọ. Yorùbá ni ó kọ̀ sí ìgbéyàwó ní gbogbo ìyàwó ajáde. Ọlọ́kùn ìwé wọn. Ní ọ̀pẹ́ náà, dìtẹ́kì, kò sí tó pa owó yìí, àyè náà bẹ̀rẹ̀ gba apá òun. Òun ló ti fa àbáfẹ́ lónìí, wọ́n lọ sí Ọ̀rọ̀ tí ó bá tó lọ sọ tó tó على ذلك لكم آه، مثل ما قالوا عمر المكتب لا يقولون بالملأ البعيد إنما هو يجددون كيف يوصل عدوني الناس ما بيحكوا محمد على كل هو أكثر أول يوم أمر الله كيف يقول ní ọ̀sẹ̀ tẹ̀sí ti bẹ́ẹ̀ wọ́n bá ń bẹ̀ láwọn ẹgbẹ́ gbà yìí wọ́n á jì í. ẹ̀yí ìdìbò yẹn ọmọdé ló gbọ́ ọ̀rọ̀ wọ́n ní ìrún àṣùbà ìrún àṣùbà tí ìbá jẹ́ tí ìbá kájà nìkan kí ẹ lọ sùn kọ́ ọ̀nà ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ yìí kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìmáwọ̀ ọba tó kà nìkan lọ sùn kò ní ìkan ní ọ̀rọ̀ láti ilé kan àtúbà bàtà bá jí ìdára dá ìṣe bẹ́ẹ̀ ibi ibi wá gbé òṣì àìsè sí nǹkan kan ní ìlà kí ló dé gbogbo ilé ìṣe ìṣe wọn lọ ní àti ìṣe kan wá. àlejò wọn rí nígbà tó ti gbà wá fún un tẹ́lifíṣì ó ti gbà wá fún un tẹ́lifíṣì àwọn ọmọ pé báwo ni àgbà báwo ni àgbà ti ìsọ̀rọ̀ báwo ni ìlú ẹ̀fúnà ní ìlú ìtí ìlú ọjọ́ ní ìjà ìjà ìlú èyí ń gbé orí ìlú káàkiri ìsọ̀rọ̀ ẹni pé ọlọ́pàá kì í lẹ́nu pé èyí wọ́n ń pé ìtàkùn ìjọba pé gbogbo ẹ̀ láti kí láti dúró ní kápá ẹ̀ bàbá ẹ̀ náà wọ́n wá ní sọ pé pé báyìí bàbá ẹ̀ náà ń lò ìlú ìlú ọ̀sẹ̀ láti bá gbogbo gbogbo tó jáde àdúgbò ẹ̀ tó pàṣẹ tó pàṣẹ tó kí ẹ̀ nígbà ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àmì ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ wọn sì lẹ̀ wọn sọ̀rọ̀ nàlẹ́ ìgbà wọn bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ ọlọ́run lọ́wọ́ mutum zai bi bijar abdi fataka wannan hanya da jami'a annabi ne amma jami'i kuma su yi niyyar da yi sai ya yi a cikin yau a yi ba za a fi Nígbà wo ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ nípa fún mi ní ọdún ìṣẹ̀lẹ̀ máa ń sàlẹ̀ sílẹ̀. Ẹ ẹ̀ bọ̀ ní ọ̀sẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ لبين بعضها يعني مش زي بقى الكتاب من الله وقال الله بس ايه ده ده اخر مره الانسان يقول القران يرجع للتعبير يقول كده يرجع دي بتقول كده كده كده من لا يقول الرجل بس هذا كده عايز اقول لك يا اخي الله يجزيك الله ما هو يعني ẹ bá wọlé ẹ̀jẹ̀ mọ ẹ wọlé ti dà ẹ̀jẹ̀ ìgbà ni tó ti bẹ̀rẹ̀ lọ sí tó ti lò lẹ́yìn àbá tó lè lò láti lè lọ ẹ̀rọ ìgbè. ó wá lé àmọ́gbà wọn lè pè é tá bá ní ká tó ní àyíká yìí ẹjọ́ mọ̀ ẹ̀ lọ́wọ́ ọba máa ń bá ẹ̀ka rẹ̀ lọ́wọ́. à ń بلاد الوهن تسمعين أن الله يجري كثير أمان أين من يدف وعاري إيه؟ وعاري وضعه بالكثير يعني ويجب أن يكون على على الله وعلى الله wọ́n ti lọ nígbà tí ó sùn kọ́lá ti lọ àwọn nǹkan ìgbẹ́lú kalẹ̀ ìgbà tí wọ́n bá tẹ̀gbẹ́ lọ́wọ́ báyìí kò sún tiẹ̀ àwọn ètò sùn ìwọ́n àtẹ̀jẹ́ ọ̀rá yìí. ó wà ní ìrọ̀lẹ́ wọn ìrọ̀lẹ́ wọn àwọn oyún wọn abẹ́rẹ́ oyún wọn mú wọn nípa òun ti wá lọ sí àgbà pẹ̀ ọjà. òun ni olójú wọn àlẹ́ ìyá wọn bí ó ti bí ọ̀rọ̀ ìyá wọn. Wọ́n ti bá ọ̀sán lórí ọ̀sán lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ tí mo lè wá ikú lè ṣe ilé kó tó ń di di àdìsí ọjọ́ tó yẹ kí wọ́n lè wá ní ọjọ́ tó ti di ìgbàgbọ́ ìlú yìí. títí tí wọ́n ti dèrò ní wọ́n lè amúgbé pé bí ìgbà tó ti di ìtọ́wọ́ àwọn ẹgbẹ́ tó ti di ìfẹ́ ti ní iṣẹ́ àbáwọ̀ sí. wọ́n ní àwọn ẹ̀kọ́ náà wà títí di ẹ̀kọ́ tó ń bẹ́ di àdìsí yẹn. ọ̀mọ́ta ti àwọn ẹgbẹ́ أردت الله لشيء إني فعل ذلك أبدا إلا إن شاء الله أنت لا تشيء وأنت تذكر على أكيد لا لم يكن لما يحدث الشيء لا ثلاث خمس ومن فعل الله وجل وأنا بالله بقول أنا بعيد كيف أنا؟ إنك تجيب ذلك أنا أقول wọ́n lọ́wọ́ ti padà wọ̀. Èdè náà wà lóye lọ́wọ́ ìrẹ́lẹ́ wọn. Nígbà náà nígbà tí èdè dé oṣù ní oṣù. Ìrẹ́lẹ́ wà mọ́. Àpàlọ́, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń kà Ìjà náà dé ẹ̀yà ẹ̀yà ọ̀pá ìlú ẹ̀yà ẹ̀yà máa ń fẹ́ ní ìdàbára. Owó ẹlẹ́nu. ìjà náà dé ẹ̀yà ìbẹ̀rù. Ìrẹ́lẹ́ wà mọ́ ó ti ọ̀sán lẹ́bi náà ó sá lẹ́bi rẹ̀ àwọn èèyàn ní wọ́n bá lẹ́bi kó sọ nípa àwọn àtàrò káàkiri wọn. wọ́n ti tàbí ìjà lẹ́bi rẹ̀ bẹ́ẹ̀ ni bá lẹ́bi rẹ̀ lé báyìí wọ́n ti tàbí ìjà lẹ́bi rẹ̀ kódà tí wọ́n bá lẹ́bi rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìgbà wọn máa ń gbé àìníyàrá àyíkáda èyí ìṣẹ́ lábẹ̀ ìṣẹ́ àbábáni àbábáni fún àlejò èyí ìṣẹ́ àbábáni fún ẹ̀rọ ẹlẹ́ẹ̀kẹ́ ìṣẹ́ ẹ̀rọ ẹ̀rọ bàbá ẹ̀rọ كمان الله على وجهه عن تعبه عمل الغاية من تعبه من تعبه من تعبه كما يقول كما يقول الله على وجهه ولا تتبلغ من شيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله فالبلاد عليها بعض الناس لا يجوز أو يجوز ẹ̀yà fún ọjọ́ àyẹ̀wò ẹ̀jẹ̀ ìlú ó wá ní pé wọ́n pa èrè rẹ̀ wọ́n fi àwùjọ ní ọjọ́ ìlú kódà wọ́n lè fún kódà wọ́n lè pa ọjọ́ àyẹ̀wò ní bó ṣe ń lè wọ́n lè wọ́n bọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ ní ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà

lẹ́yìn náà mẹ́rin ẹ̀rọ ọ̀rọ̀ lórí àwọn afáàlì ìṣẹ́jọ́ náà mẹ́rin ẹ̀rọ ọ̀rọ̀ lórí àwọn afáàlì ìṣẹ̀lẹ̀ ìbọ̀wọ̀ ọ̀gbẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá tẹ́sí ìwé ẹ̀rọ tó bá ń bẹ̀rẹ̀ ẹ̀rọ àwọn ìjà pẹ̀lú lónìí títí ẹ̀rọ ìgbọ́ orí ní ìjọba ọkùnrin ó wá bí ẹ̀rọ ìdílé tó ìgbà ó sì gbé ẹwà tó ń tètè ó wá lára ìdí àyè ó wá di àyè àyè àtẹlẹ wá di àyè àtẹlẹ tètè. ọ̀rọ̀ ìjọba ti tẹ́lẹ̀ tẹ́ bá ń ṣe ẹgbẹ́ fóònù nínú ọmọ ọmọ tó ń tẹ̀ ṣe ìgbésẹ̀ náà nínú ọmọ ọmọ tó ń tẹ̀ ṣe èyí tó ṣe ní ọdún yìí ẹ̀rí bí ilé ọdún ta pé àwọn ọmọ tó ń tẹ̀ ṣe ọgbà ọgbà ọgbà ìyá méjì náà lè ìyá kọ́kọ́ ní kìí tẹ̀ aláì ẹbí mi bàtà ẹbí mi bàtà ilé ẹ̀sìn tó wọ́n ti pé tí nǹkan ẹni tó bá ń yàn kí wọ́n bá yá ilé àwọn. tí nǹkan ẹni ìgbà tó tẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ wa ìgbà tó tẹ́ yìí kí wọ́n ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìgbà tó yìí bọ́ ẹ̀ tí wọ́n ti wọ́n wọ́ ìrìnrìn náà ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wà lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wà á ju ìdíje ìjọba lọ. Àbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wọ́n ń sọ èyí wọn ìpínlẹ̀ tó ń bọ̀ àwọn ọmọdé wọ́n ti wọ́n wọ́n bẹ̀rẹ̀ tó wọ́n wọ́n wọ́n láti sáwọn ní ìlú pé oúnjẹ tí kí ni wọ́n bẹ̀rẹ̀ lọ bí wọ́n bẹ̀rẹ̀ tó ń bọ̀ gbẹ́gbẹ́ ìgbàgbé múra bẹ̀ múra múra múra bẹ̀ múra bẹ̀ àní mi sọ́dọ̀ ní ìlú ọmọ wọn ní ìlú ọmọ náà yà ní ìlú sẹ́yìn lọ́dún yìí bí ọ̀pá ti dúdú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ Kini bẹ wá yé ẹgbẹ́ tí ìgbà wà lórí náà. Ẹ bá ti ní ìwé ìwà ìwà ìwà ìwà nípa ìgbà ìwà ìwà ìwà ìwà ọ̀pọ̀. Ní ìkan ìwà ìwà dèké lórí olùkọ́ mùsùlùmí. Ní ìgbẹ́ ọ̀pọ̀ nílé ọlọ́ọ̀fin àtọ́wọ́ àti dábẹ́lẹ́ ìgbèríko wọ́n fi ìdílé ẹ̀sìn ọ̀gbẹ́ ọ̀gbẹ́ mọ́kà wọ́n ti sọ́dọ̀ àkókò náà rẹ̀ nílé ìgbàlódé ọ̀pọ̀ ìgbàlódé wọn ti dé náà kẹ́lẹ́kẹ́ wọn bá wọ́n wọ́n wọ́n lórí lọ́gbà ọ̀wọ́n ti bá àbí. wọ́n lè wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n lè wọ́n bẹ̀rẹ̀ àwọn ìgbà wọn tó wọn náà. wọ́n lè wọ́n wọ́n wọ́n ti wọ́n wọ́n bẹ̀rẹ̀ kí ni sáwọn sáwọn kò tó kí ni táwọn ní. ààbọ̀ nípa àwọn ẹ̀dá tó bẹ́ẹ̀ ààbọ̀ nípa ìlú ìbẹ̀rẹ̀ nípa rẹ̀ nǹkan lórí àbàbọ̀ tó bẹ̀ mọ́ta àdúgbò àti nàìjíríà tó tó tó ní. ìgbé ìmọ̀ ìṣòkò táwọn kan ṣe kókó wọ̀nyí lọ́wọ́ bá. táwọn kan ṣe kókó wọ̀nyí lọ́wọ́ bá kó bá bá sí. olóòtú ọ̀rẹ́ ìjọba ìbílẹ̀ ó ń bèèrè bó ti wà lọ́kàn ó ti wà tí wọ́n ka àyẹ̀wò ìdòdó ìdòdó ìdòdó ìdòdó ìdòdó ìdòdó ìdòdó ìdòdó náà ṣe ń ṣe ìdílé ó ní bá ṣe ká ń bẹ́ẹ̀ ọ̀pá tó wọ́n lè lọ sílẹ̀. ọwọ́ àwọn ọmọ ìjọba للمشركين أن يعمروا شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش بها الله فعسى Ọ̀rọ̀ tí ìwé máa ń gbà ọjọ́ ilé ọlọ́run bẹ̀tún tẹ́lẹ̀ gba ọlọ́ orílẹ̀ rẹ̀. Ọ̀nà àkọ́kọ́ oníkẹ́ owó ìṣẹ́lẹ̀ ìgbé ìgbẹ̀lẹ̀ ọ̀tọ̀. Ọ̀nà ilé ìṣẹ́lẹ̀ oníkẹ́ ọmọ rẹ̀ kẹmẹ̀jáde kẹmẹ̀jáde. Ọlọ́wọ́ ilé ìwádìí náà èèyàn mẹ́sàn-án ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ láńkọ́ kó mọ́ nínú àwọn ọjà ní ti ṣe sọ gbogbo àbáwọ wàhálà ìlànà ìlànà nígbà tó ti ṣe owó kan wá kó wá tó ṣe lórí ìtẹ́lẹ̀ èyí tó ń fi bí ẹni ìyá yìí tó ti bẹ̀rẹ̀ fún wa fún wọn náà lẹ̀ wọ́n ti nìkan nígbà wọn lé rẹ̀ ẹ̀rí tí tó wà wọn lẹ̀ na títẹ̀ àbúlé tí a kàn sí ẹ̀rọ ìbẹ̀rẹ̀ tó yé ẹ̀rọ náà nígbà tó ń yé owó àti ẹ̀rọ báwo jáde láwọn ọmọ rẹ̀ à ń yẹ ẹ̀rọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ Ìjọba ti sọ pé ọ̀rẹ́ kàmọ́ wọ́n ti gbé àwọn ará rẹ̀ láwùjọ rẹ̀ àwọn ẹ̀rọ rí. إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام kéèyàn kéèyàn ṣe ń bí èsì kò sí bẹ́ẹ̀ wájú máa mẹ́ta ìyá tó lọ́wọ́ wọ́pẹ́ ọmọ ọ̀pọ̀bù lọ́wọ́ adé ìkẹ́yìn àbímọ ẹlẹ́kùn ẹmu ee tó máa fi fún yín ẹmu yìí ẹ̀ àwọn kan fẹ́ àwọn kan wọ́n fẹ́ káwọn àwọn ọmọ àwọn kan bí súnmọ́ ẹ̀ rẹ̀ alẹ́ fún òbí àwọn tí wọ́n bí káwọn àwọn kan fẹ́ tó kẹ́lẹ́ ti tó iṣẹ́ ọlọ́ kí wọ́n ní ilé tó tí ó pọ̀wọ̀ tó máa jẹ́ wọn lọ́wọ́ tó wà lórí ara wọn ọlọ́run ti wọn ní ọlọ́run ìjọ tí wọ́n ti tó ìdè ọlọ́run ti gbé ìrọ̀ láì ọ̀wá ní dáadáa ọ̀run ní owó tó bẹ̀rẹ̀ sí ọ̀run ọlọ́run ti máa tó ti ti tó tó bí mi yẹ̀wọ́ mi wọ́n ọ̀gá ìyá ìyá tí ò bá من يفعل ذلك منكم إلا في الحياة الدنيا ثم يوم القيامة يردون إلى أشد العذاب وما الله ọlọ́mọ di ẹ̀rí ọpa mẹ́jọ ní a bí pa àwọn ọlọ́ọ̀kọ́ ní báyìí ilé máa ń kà wọ́n ó tún mọ́jú àwọn ọlọ́ọ̀kọ́ ní ọpa kùránì mẹ́ta méjì mẹ́rin láyé tó parí àmọ́ sí ìdájú àtàkọ́kù wàtàdá bèrè níbẹ̀ kùránì òní nílò ní ìmọ̀ ń kárí àwọn àyàbáyé tí wọ́n bá kárí náà ó yẹ kí wọ́n fi káyà kùránì ẹ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ tí ó ń bọ̀ sí ẹ̀sìn tí ó ń bọ̀ bàbá ìwé nígbà fún bó kí ó tó nígbà tí ó bá gbó. kí ó jẹ́ àká kí ó ń dọ́mọ pé ilé tí ó bá jẹ́ àká kí máa tó ètò ìtúbọ̀. ẹ̀sìn mi ìkéwì ní ọdún ọdún ọ̀rọ̀ lè ti tó ń gbájá sí ìlú tó ń gbáyé èyí ẹ̀rọ kò lè tó ń kí ó parí àdúgbò kí ó ní ìjọba ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá لا طيب، يسلم أعوذ بالله من الشيطان الرجيم لا خير كثير من نجواهم أعوذ آه. من الشيطان إلا من أمر بصدقة بين أيديهم أو بشمالهم ومن يفعل ذلك وجزاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. عبدك الله. الله. شريعة أنا بقى olóòtú dá sábà tó ń ka ọ̀rọ̀ náà ká gbìyànjú ká kọ́ mọ̀ ọ̀túnmọ̀ táǹkà ni. sábà tó wá kà ká mọ nítorí ká dúró fún un ká wá ní àtàdàbò kí wọ́n rí ní sí ara rẹ̀. gbogbo ìgbà lẹ́nu ọba ọ̀túnmọ̀ kò hàn. ayàtàlẹ́ kàlẹ́sì bá fi kàlẹ́sì kàlẹ́sì kàjọ́ mi. ìtọ́wọ̀ ní kí èyí á gbé lónìí. tọ́kọ̀ ti jáde ápèrè tẹ̀lé. ọlọ́run wá kọ́wọ́ pípẹ̀ nílé لا تجر في كثير من ذكرى الله إذا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك يلقاها الله فسوف نؤتيه فسوف نؤتيه أجرا عظيما أجل أبا عبد الله ìta àṣọ́gbọ́n náà nù. Àwọn ìta bá sókè máa ti ń bá bọ̀, a ti gbọ́dọ̀ náà ní o. Ọlọ́run ta àmọ̀ wa. Ọlọ́run ṣòro fún wa. Kìí ti pé kí ni lówó owó kọ́ lóore wọ́n ti sọ́kùnrin náà rí ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ ta sọ́yìn mọ̀mọ́dọ́nà ìyálé ìkíni ìkíni ìkíni oníire ọ̀pọ̀lọpọ̀ owó owó lórí ilé owó ọlọ́dún ìpàdánù fún yàn àpapọ̀ wà níjọ náà wọ́n á mú ọ̀pọ̀lọpọ̀ wọ́n á mú apọ̀ aláwọ̀ sí èkìté owó ó lè fẹ́ lójú yàn fáwọn ìgbà àwọn tó kéré wọn fún sí wọ́n fún alákòóbí ọ̀rẹ́ tàbí kọ́lé ogbèrè mìíràn tó bá ní pé wọ́n fún ilé tó ń lọ́wọ́ kọ́lé pẹ̀lú ìgbéra ìgbà ìsìn wọ́n ti wọ́n fi hàn á ọlọ́run wọ́n ti kó lọ́jọ́ ìkúlé ìdílé bẹ̀rẹ̀ sí i. Ó bá kọ́ mi tán, wọ́n ti àparí ẹ̀ wọ́n ti wọ́n mọ́tò kọ́lé sí ìdílé jìnnà ni wọ́n ti wọ́n mọ́tò sí ó wá pẹ́pẹ́ ìyá rẹ̀ ó ti bàbá rẹ̀. Bẹ̀rẹ̀ sí náà tí ó tó dé lọ ní tó nílé ẹ̀ka lọ́wọ́dé tí mo àtàwọn ọmọ rẹ̀ wọ́n ti ń lọ wọ́n sì dépò lówó wọ́n sì pààrọ̀ lọ́wọ́ ń gbajú. Sàádà pé sàádà pé owó ọgbà rẹ̀ pé sàádà lówó. Owó kan. Oríire oríire nínú nínú sábà fún wa eléré làwọn gbèrè olóòrò fún yà. Eléré jí làwọn olóòrò olóòrò fún yà. Ẹlẹ́ni ló wá wáyé ẹ̀sìn tẹ̀síre ń lọ́wọ́ ẹ̀sìn tẹ̀síre ń lọ́wọ́ ẹ̀sìn tẹ̀síre ń lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí kò tó lè rà tí wọ́n kó jọ tí wọ́n ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tó máa ń ṣe tó ń tí ó wà ìjà ti báyìí ìjà ti báyìí owó ni ìjìnà náà wà mọ́ ẹ̀ yàtọ̀ ti báyìí náà ẹlẹ́ni kò tó lè ẹ̀pọ̀ ẹ̀wọ̀n ń dámọ̀ràn láàrin ara yín kò sí àti ìlera tó ti tẹ̀tẹ̀ ẹ̀rọ àti gbogbo tó ń jáde ní àtúntò ẹ̀ńtì ní tẹ̀tẹ̀ ẹ̀rọ ẹlẹ́ni àti ìlera إلا إلا من أمر بصدقة لا يجوز بعض يده يقول لك وقتنا أنا وجدت على يده وأنا تعمل في وقت أنا أنا أنا wọ́n lọ bẹ́ẹ̀ a ní pé èèyàn tẹ̀ lórí pé a ní ìtòrí àmọ́ àti ìlé ka fún kí ní jáde ń bẹ̀rẹ̀. Ní àǹfààní orí pọ̀ wọ́n á gbé funfun ọ̀dọ̀ ìgbésù èyí wọ́n mú lọ́dọ̀ ìgbésù fún ọ́ ó yàgbé àwọn ìgbésù rẹ̀ dá ọlọ́run kò sí pé èyí ìlú kan ní ní gbogbo ọ̀gbọ̀n ọ̀tọ̀ ń dá gbogbo àwọn ọ̀tọ̀ ọ̀tọ̀ ń ṣe ìlúwa ìrìnàjò àwọn ọ̀tọ̀ kí ló kọ́ ń lọ kí ló kọ́ ń lọ àwọn àbúkú bá jẹ́ pípé ikú jáde ibi àkójọpọ̀ yìí ẹ̀yìn gbara nílé rẹ̀ ẹ̀yìn gbara nílá pọ̀ bóyá bẹ́ẹ̀ mọ̀ sí àwọn èèyàn lọ́wọ́ sọ́dà ọ̀ àwọn ètò ìdíje bàtà bóyá àbúlá ẹ̀ ẹ̀ bàtà ìgbàlókè lórí fún mi. àwọn ìgbàlókè lórí fún mi àtọ́hún sọ dáadáa ẹ̀sìn ní pàtàkì ọ̀gá èèyàn ẹlẹ́gbẹ̀ẹ́ sílẹ̀ sí àwọn ìlú ìjọba ẹ̀wọ́n ti fún náà ẹ̀wọ́n ti bá fún ọmọ ẹ̀wọ́n ti bá kìí ṣe sí àgbábọ̀ ìlú ọdún èsì ọlọ́run ẹ̀dá pọ̀ tí wọ́n ti bá jáde ilé tí bá ti ṣe àgbábọ̀ ọ̀gá ìlú ó láwọn kọmitì kọmitì ládínà ládínà tó máa ṣe súnlẹ̀kú bẹ́ẹ̀ ni wọ́n àlùkò sọ̀rọ̀ mọ́tò ẹ̀ka fún mi kò ṣe tọ́lákọ̀tà kò ṣe kọ́ni ó láwọn tó wà nílẹ̀ tó mú kí àwọn àdùnkún sẹ́kẹ́tìrì ìyàwó lóde bí ìsọ̀tọ̀ bá tẹ̀lé ìsọ̀tọ̀ bá tẹ̀lé ní àwọn ẹbí mẹ́rin àwọn àtẹ̀kọ́ ọmọdé ní sọ́bẹ̀ àbúrò àtẹ̀kọ́ ọmọ wọn fẹ́ẹ́ kìnnìkan ọ̀yà ẹgbẹ́ أو إصلاح بين الناس أو إصلاح بين الناس أقول الله إن كل يبدأ عن فكره Tọ́lá ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé ẹ̀kọ́ tí ó bá ń bọ̀rọ̀ pẹ̀lú mẹ́. Ẹ ẹ àwọn tí wọ́n ń àwọn tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ dáhùn àwọn jẹ́ kò àkójọpọ̀ yín ìpàtẹ́jọ́ abẹ́ akọ́kọ́ náà rẹ̀ ẹja kọ́rọ̀ ọmọ ìpé èyí ìdára ilé ẹ̀kọ́ jáde nínú ni akọ́kọ́ ní wọ̀sùn náà fún ẹni náà ìṣàkóso náà rẹ̀ ẹ̀rọ rẹ̀ jáde ní ẹ̀rí láti kò sóri mẹ́ bàbá wa fún ẹni náà kò sí adúlé tán kì í lè ti bèrè kìnní àdúpẹ́ nítorí kọ́ àjọ nítorí náà múru ó yẹ pé ẹ̀ ń pàṣẹpẹ ọmọ ilé bàtà láàrin ara yín ẹ̀ ń pàṣẹpẹ ọmọ tọ́jú àwọn olùkàn láàrin ara yín ẹ̀ ń pàṣẹpẹ ọmọ tọ́jú àwọn pé láàrin ara yín àwọn tó ti dé káàtó àfẹ́fẹ́ ń bá wọn níjẹ́ ní mẹ́rin gbà níjẹ́ ní mẹ́rin lò ẹlẹ́mọ dá ìyá láyà rẹ̀ báyìí ọmọ olùkàn ló kàn ló kàn ní pé yíyí ní káàdì mẹ́rin àwọn tí wọn ò sanwó skul àlùkà wọn. bóyá ẹ̀rọ ṣe lórí ẹ̀rọ ṣe yọ mẹ́ta lónìí ó kẹ́kẹ́ ẹ̀kẹ́ náà wà jíjẹ́ ẹ̀kẹ́ bá rí ìròyìn wà wọ́n jẹ́ owó kílẹ̀ náà ló ń jẹ owó ilẹ̀ náà jẹ́ owó nípa ọ̀rọ̀ nígbà ìdílé gbọ́dọ̀ àgbà rẹ̀ àkọ́kọ́ náà àwọn lájú náà àwọn tí pẹ̀lú pẹ̀lú jáde lọ́sẹ̀ nínú ìrere mo ti lè lọ́wọ́ ayé ọ̀sẹ̀ pàtó àárí ilẹ̀ nígbà ìgbé ìgbé àárí ilẹ̀ mọ́ bọ́bá ní ẹ̀mọ́ àwọn tẹ́ ra iléeṣẹ́ pọ̀tí ní ìrọ́pọ̀ àtàmẹ́ta mẹ́rin àlẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ tí wọ́n ẹ́ ń lata wọ́n ti ń pè ń pè ń pè ń ń pè ń pè orí mu àmọ́ pé ètò wa bẹ̀rẹ̀ náà ọkọ̀ tí bẹ́ẹ̀ tẹ́lá ń bọ ẹ̀yìn tí ọ̀rẹ́ bá rẹ̀ rẹ̀ ní ẹ̀sìn ọ̀rẹ́ bá rẹ̀ rẹ̀ ní ó ti bẹ́ẹ̀ bá rẹ̀ rẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ lọ àmọ́ mi tó èyí rẹ̀ jù ẹ̀ ń bọ̀ yìí ó pẹ̀ àmì mi wá kiri kẹsì nìkan ó bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gbọ́n ó bẹ́ẹ̀ gba ìgbà tó bẹ́ẹ̀ àkọ́kọ́ gbogbo gbogbo ẹ̀rẹ́ wọ́n ti sọ́wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yà ẹ̀sìn tó bí àǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká lè ká. Eré ní àmọ́tò ìbéèrè tán ọlọ́run wá máa yìn. Wọ́n bẹ́ẹ̀ bá Ẹ̀rọ kan jẹ́ àwọn kan rẹ̀. Kí ni àwọn ẹ̀ka tó ṣe nígbà wọn? tẹ́lẹ̀ bá wá pé bẹ́ẹ̀ ní gbogbo ọba ìfúkúrú lẹ́yìn náà. Àbúkọ̀ máa ń pé láwọn ẹ̀sìn tẹ̀lé ọba lẹ́bí ń pé ó fẹ́ lẹ́bí ẹ̀ tó torí káyọ̀ ní ẹ̀ tó rẹ̀ Ọlọ́run ní kò sí bẹ́ẹ̀ ẹlẹ́sìn bá gbogbo yóò ọlọ́ni àpàdà pàtàkùfà ṣe ilé wà lọ́wọ́ ń sẹ́yìn ó ti pàtàkùfà wà bẹ̀ sí ìta ọmọ bá ń rí ká ní kí rí tó ń lò pẹ̀lú sí sẹ́ńtì tí wọ́n rí pàtàkùfà ó lè ní ọ̀rọ̀ lọ. àwọn ọmọ ilé kan àwọn kèrè kèrè kò bẹ́ẹ̀ tẹ̀ka sí ìmọ̀ kan bí wa láàbàdì wá sí pé dáná hmm, ta ìlú kan àti jẹ́bi wàá lọ fún mi ọmọ ẹ̀ pé ìfọ́nà ń sàánú rẹ ẹ́ ọmọ ẹ̀ pé bẹ̀rẹ̀ yóò fi bí ajá ni àmẹ́ta ìjọ ìṣẹ̀lẹ̀ ẹgbà ẹgbẹ̀ sọ̀rọ̀ àmọ́ ní sọ́fà yìí náà bá lò tí ìbá lè sọ́fà ni nǹkan táwọn ẹ̀ṣẹ́ kò láyé ni káwọn bẹ̀rẹ̀ máa ṣe é. ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ bá yẹ́pá yìí tó bá yẹ́pá sọ ìgbà tó ń sọ ní náà kí àwọn ọmọ tí èdè ti kú kí ó ń jẹ àǹfààní pẹ́ẹ́rẹ́tì ní ìyá ìyá rẹ̀ àwọn tó wà ní skul pẹ̀lú kọ́mítì tó gbé kéèké pẹ̀lú jẹ́ kékeré nílẹ̀ òun yìí kan náà ó tó wà ní central mosque and eh, central committee kéèké kékeré òun yìí kan nínú ọba owó ta ó tó wá wà nínú foundation wọ́n ti fi tó bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ ìgbé àfẹ́ ìjọba ìlú sùn nígbà ìlú sùn lọ́pọ̀ ìlú ẹ̀kú ìjọba àfẹ́ yàrá ọmọ ọmọ rẹ̀ ọmọ tó bá kò ní àfẹ́ ìgbé àti pé ọ̀gá ọmọ ọmọ náà lọ kí èyí tó ti tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ tó ń bá wọn lù mọ́tara rẹ̀ kó máa rò pé wọ́n wọ́n wọ́n lè ọkọ̀ ọ̀tá nínú àwọn tó pàṣẹ pé ẹja pé báyìí ẹlẹ́jà tó báyìí wá. Ilé àbáàdì, ó yẹ kó bẹ̀rẹ̀ tó ṣe tó ṣe yẹ, àmọ́ ọmọ ọba ní ẹgbẹ́ tó ṣe ní tó fà ní pépé pẹ̀lú. Ẹ̀sẹ̀ ó rẹ̀ lọ sí ìrìn àjò ọ̀nà ọ̀run. Ní ìsinmi náà, ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ní ìpínlẹ̀ sọ nípa àwọn ọmọ ẹ̀rọ ìjọba ẹ̀rọ ìjọba nípa àwọn ọmọ ẹ̀rọ láti wà náà ìpínlẹ̀ fọ́ọ̀báàmù àbí tó gbẹ́gbẹ́ ní àwọn ewu ọlọ́mọ nípa àwọn bẹ́ẹ̀ ọdún sáà rẹ̀ pé sọ́wọ́ tó ń sáà ní ọ̀làdé ó ní owó láti kí níjẹ̀ ìyàwó rẹ̀ ní àwọn ọlọ́mọ ó ti sọ bí ìdájọ́ àti ìdájọ́ ọ̀rọ̀ rẹ̀ bọ́sọ̀ láti pé ìnáwó sí ìsìn tó bá gbé wá dábà ní àwọn bíi fífi lọ ẹlẹ́sẹ̀ ìjọ ọmọ mi ò tètè ìdó ìgbà nínú lọ́wọ́ àti ẹni bí. àbíká lè fọ́sẹ̀ fún láyé bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sí ọmọ. bàbá wa bẹ́ẹ̀ sọ ohun àjò ọ̀hún àbí ìmọ̀. àbá àwọn ọmọ kàtọ́ ẹgbẹ́ nígbà tí mo jẹ́ kan. àbí mi bá ọkọ yẹn ọ̀hún àjò ọ̀hún àbí mi bẹ́ẹ̀ ti kọ́ wájú ẹ̀ lásán kọ́lọ̀ ní wájú ẹni tètè yìí ó ti ní ẹ̀rọ ìyá náà kó o lè tètè fún òwe rí. òṣèlú àbúrò ẹ̀ẹ́dẹ́ fi lọ ilé ìgbìmọ̀ ọ̀yá o tó ní àdúgbò ta nílẹ̀ yẹn ọmọ ìbúrò kàtẹ́ ẹ̀lẹ́dẹ́ láì sára ní ń ká àtàn lọ́wọ́ ní kò hàn ó ti nọ́fìlà ní nọ́fìlà lórí àmà ya tàkà àánú àní nọ́bà ìlà ọ̀wí àwọn ọmọ ìta kò hàn bí ìtẹ̀lẹ́ yìí ó ní mo rí ìdọ́kà ni وقد كل كل كل كل يوم بيلا وانا عن النباه العظيم النباه العظيم يستعي يستعي يوجو تطبي مرة يستعي إذا جاكا انت في رجل هذا تبي من كذا كيف تقول سلام كيف تقول سلام كيف تقول سلام كيف تقول سلام هذا كيف تقول قل سمى الله نفسك عظيما وسمى يوم القيامة عظيما ọlọ́run kò yára ìyára ìrìn àdúrú ọlọ́pẹ́ ọ̀rẹ́ òun àdúrú bẹ́ẹ̀ àdúrú ọlọ́ látàrí èdè ọlọ́run náà ìyára àdúrú náà ni ọlọ́run náà ìfọ̀ ní agbèrè ọ̀rẹ́ àdúrú àkóórí tó gbẹgbẹ ilé ọkọ ó kàlí ìfẹ́ ẹni sí i inú ilé ìgbé àìsíámà ní ìlànà sí i ẹgbẹ́ ìlànà tó ìdìbò àìsíámà ní ilé ìfẹ́ náà bá nínú àwọn ọmọ yóò pé bí ń jẹ́ bá ń rìn kàtí dáwà wá àtúntò ní ẹ̀rọ ń bí omi bá wà rẹ̀ pépé rẹ̀ pé máa bọ̀ wá ọmọ ẹ̀mẹ́dàlú wà tàbí rẹ̀. tẹ̀lé wọ́n jẹ́ ìdíjì wa ọ̀sùn ní ọ̀sùn máa yíṣẹ́ èmi bí náà bá a fún wa pé àlùyọ òní àyọ àmàlù ayé wà yìí wàlájà bá kò sí ẹ̀sán sáájà láyé lójú àti fún ọba èyí tó bá fún ọ ó ti wá gẹ́gẹ́ fún ọmọ ìròyìn bẹ́ẹ̀ sọ̀tì lẹ́gbẹ̀ẹ́ ní ilé ìwé ìwé ọ̀rọ̀ àtàríkà lóde ìwé ìfẹ́yìn sáíkà òwúrò ní ẹgbẹ̀sùn lóde ìwé ìwé ìwé. Títí wọ́n fún owó lórí ẹ̀sìn náà ti wàhálà tá à ń pín láyé rẹ̀ ní àlùfáàrà ti jẹ̀ta ẹ̀ ọlọ́wọ́ ti dọ̀wọ́ ẹni tó yẹ mọ́ ọ́rẹ́ tí máa fi fi gbóyè tó yẹ ti gbọ́ ọ̀kan òun náà ti gbẹgbẹ́ ní ìfẹ̀gbẹ̀ yẹn kò sì gbére fún iná fẹ́ẹ́ tó ti tọ́ náà bá wà kò sí iná tó ló gbé abẹ́rẹ́ náà kẹ́kọ̀ọ́ kan wá nínú ọ̀nà tí ṣe táwọn tó mú ẹni tó bá dé ibi kọ́ ọ̀dọ̀ kọ́lé ṣèǹtọ́ وعلى آله وصحبه وسلم حلق اللهم وبحمده أشهد أن لا إله إلا وبركاته